ومن حكمة الله سبحانه وتعالى البارزة أن يبعث إلينا رسلا ثم بعث أن يبعث إلى كل أمة رسولا يدعوهم إلى توحيد الله يدعوهم إلى عدم التشريك بالله سبحانه وتعالى بأي شيء من أنواع العبادة عباد الله ومن ذلك ما قد بين لنا ربنا سبحانه وتعالى على لسان نبيه صلى الله عليه وسلم أنه لن تفارق نفس جسدها إلا وقد قامت قيامتها وكان رسول الله صلى الله عليه وسلم يخبرنا عن أشياء ولكننا قد كنا على علم وبصيرة في أمورنا نحن المسلمون لكن من عدانا فإنه يتعجب مما لا مما ليس بعجب لذلك رأينا إن الذين كانوا يحضرون الأرواح كانوا يعظمون هذا كأنهم حصلوا على علم ما لم يسبق ما لم يسبقهم إليه ما لم يسبقهم إليه غيرهم ولكن رسول الله صلى الله عليه وسلم الذي ثبت عنه أنه إذا فارقت الروح الجسد تسعد بها إلى السماء فإن كانت صالحة ترد إلى هذه الجثة وتمتع في قبرها وإن كانت غير ذلك تعذب وتضيق وتضيق عليها وهكذا أخبرنا الصادق المصدوق ولكن ما الذين تحمسوا من أهل الإسلام تحمسا شديدا لانثبات النشر والبعث لكن هؤلاء أخطأوا خطأ جليا لأنهم يريدون أن يدافعوا عن هذا الدين لكن هذه المدافعة بظن منهم وبرأي منهم لذلك وقعوا فيما وقعوا ومن أمثال هذا الشيء تنطوي جوهري في كتابه جواهر التفسير أقبل فرع بعد سؤال مسلمي أتوى ليكو إقرات جرفان النبي صلى الله عليه وسلم أدرب ما تبع ما جاك يكون بوا لما نسألكم كيان النبي بني سألكم ولا رأي àti àwọn àti sọ̀hábà rẹ̀ jẹ́ àwọn ọ̀nà tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọba ìdàlẹ̀ kíámà ẹ̀yọ́ màá ẹ̀mẹ́ sì mú ń fi àsìkò yìí wọn àmì ti gbẹ̀rọ ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí o ṣe ń rán ìlẹ́ni ti gbẹ̀rọ ọba subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala pàálẹ̀ sàkábẹ̀rẹ̀ náà mọ̀ ìrànlọ́ al-Qur'an kásìdì ọjẹ́ pé gbólóhùn tó dáa ni ọmọ àtẹnuwa jáde iṣẹ́ tó dáa ni ọmọ àti ọwọ́ wa jáde kásì má máa bẹ̀rù ìbẹ̀rù tí nìfàk ká máa bẹ̀rù ọlọ́run ọba lójú ayé ń báyìí ní gbangba ní mọ́sálásí kásì lọ́rọ̀ yìí máa ṣe nǹkan bá tọ̀ sí nǹkan tí ń fẹ́ níkọ́ allahumma inna na'udhu min khushu'i nifaq gẹ́gẹ́ abu darda bí ṣe máa ń pọ̀ ní àdúrà pẹ̀lú ìmọ̀ subhanahu wa ta'ala masa àṣọ wa níbi ìbẹ̀rù tèǹtọ́jẹ́ wípé àbòsí ní bẹ́ndì rẹ̀ mọ́sà àsọwọ́n bẹ́ẹ̀ ní ìjẹjọ́ àbúrọ̀bọ̀ ń pa tàbírù àrùwá tí àwọn kan fẹ́ máa bàbàrà kí ni àṣírí ti ń bẹ́ńbẹ́ ti lọ tipẹ́tipẹ́ sẹ́yìn iye ọdún yìí a sọ ìyàtọ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn Amẹ́ríkà láti fi ìpìlẹ̀ ìtàn tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn yìí lati fi rinlẹ̀ àti ìyàtọ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn ará UK aṣàlàyé lẹ́yìn ní ìjẹjọ́ ṣùgbọ́n ibi tá à ń lọ òní tahdiru arwahi wọ́n ní èèyàn lè bá òkú sọ̀rọ̀ àwọn sì ti ṣe research débẹ̀ wípé kò sí ẹ̀mí kan tó kú òláyé yìí nínú ẹ̀mí àwọn tó ti kú àwọn ẹ̀mí yẹn ń bẹ pẹ̀lú wa àkàrí wọn ni ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ táwọn lè jẹ́ kí wọ́n rí wọn irú àwọn èèyàn làwọn ń tàn òun náà àwọn tí wọ́n kà wà náà yàrá fún yàrá tó jẹ́ wípé wọ́n èèyàn wọbẹ̀ àfikọ́jẹ́ òru iná tí wọ́n sì tàn bẹ́ẹ̀ iná tí ó máa wò bẹ́lúbẹ́lú ó sì gbọ́dọ̀ jẹ́ wípé bọ́ọ̀bù tí kọ́rọ̀ gbọ́dọ̀ jẹ́ rẹ́ẹ̀dì ni lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n wò púpọ̀ ẹni tí ó máa jẹ́ òǹkìfọ̀ tí ẹ̀mí ọgbàrá rẹ̀ sọ̀rọ̀ ẹ̀mẹ́ra kọjẹ́ ni ọlọ́run ń bò tí ẹ̀ ṣe sà wọ́n wò pé kò tí ẹ̀ ní ìdìyàn kọ́ra ìbá àwọn amutí bá àmà jó kò sí ní tí ò lè dánwò kọ́ra ìbá àmà ṣe sìnà kọ́ra ìbá àṣẹ dé lórí obìn ṣùgbọ́n ìṣtàrọ̀tù ṣàjáà kọ́sà ní akin tó a ti lákin tó yẹ pé kò lè sá fún ẹ̀mí nígbà tó bá fẹ́ bá sọ̀rọ̀ ṣùgbọ́n àfẹ́ sàlàyé ẹ̀mí yẹn ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó di tí ó di special course táwọn èèyàn lọ rèé kọ́ tí ó sì ń gbé ilé lórí kọ́dà wọ́n ń gba professorship lé lórí ṣùgbọ́n àwa fẹ́ fi mizanu ẹ̀sìn tó lọ ń fún àdúrà sàlám afẹ́ fi wọn kátó wá fi wọn labara àwọn èèyàn kan fi àdà dín nínú ẹ̀sìn àwọn fẹ́ sá sí abẹ́ ọ̀rọ̀ yìí láti fi rinlẹ̀ yìí péjọ́ kàlìkì àmà ń bẹ ṣùgbọ́n ìndẹ́fàwò ìndìfáàn gọ́ọ̀rì ṣẹ́rì ìgbárata tí a ń gbárata yìí ìfìhánù yẹn mú wọn wọ́n wá padà tó yí yọ̀rọ̀ síbi tí ó yẹ kí wọ́n yọ̀rọ̀ sí inú wọn ni àfáà táwọn pè ní tọ̀ntọ́wí jẹ̀wọ̀hárì wọ́n kọ àwọn kankan lórí ìtumọ̀ alukur'an ṣùgbọ́n ìtukutu pọ̀ ń bẹ lára àtukutu yìí òní tí wọ́n fẹ́ fi ṣe tàyídù tàbírí àríwá wípé torí alẹ́bí mutulabul ilmi tí ó lè tafsiri làwọn afáàfin máa ń sọ wípé man ja'ala kutubahu shaykhahu qalla sawabuhu wa kathura nítorí wípé ìmọ̀ọ́dáyè kan tí ó gbé ọlọ́pọlọ náà tí ó gbèso àfi kéyìn orí ẹni ṣàlàyé fún un àfáàwá ní kéèyàn máa bá òkú sọ̀rọ̀ yìí kó sì lè máa bá àwọn ẹ̀mí tó ti lọ sọ̀rọ̀ yìí èyí tí àlùkùrá náà fẹsẹ̀ rinlẹ̀ ni kódà ìfẹsẹ̀ náà ti bá àlùkùrá níyì àìgbọ́ ìkùrá níyì máa àwọn èèyàn lónìí ló fi dàbí ẹni pé àbí amẹ́ríkà lọ kọ́kọ́ rí kìíní yẹn àbí uk ní ẹ ti kọ́kọ́ rí láà uk kìí ti rí ìwìkúwì sí làáfáà wí kẹrìsàn kọ́ bá kó foríjì mi kó foríjì àáfáà náà àti gbogbo alápapọ̀ kí ni ẹ̀rí àkọ́kọ́ àáfáà náà alukur'an súúrù àkọ́kọ́ lẹ́yìn fatiha tá a bá sí báyìí ó kọ́ tí ń yẹ ní sọ́ọ̀tù lùbákọ́rọ̀ di wọ́n ní alásàsára ń sọ fún ànábì wípé a'udhu billahi minash shaitanir rajim wa idh qala musa li qawmihi inna allaha ya'murukum an tadhbahu baqara lọ́dọ̀ bani israel a ní ìdí ìtàn tí ó ti fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ annabi sàlám kó pé ìntọ́lọ́ ń gbàlè rórè ẹ̀ẹ́dẹ̀kẹ́ ló kún náà bá rí sẹ́kùn hmm, ala kulli hal wọ́n pa ẹnìkan náà bani israel àwọn igun méjì wá ń jà sókù rẹ̀ apá kan náà àwọn ilé ní apá àwọn kan ní ọ̀dọ̀ wọn ní àti pa ọwọ́ afẹ́ mú kí wọ́n rọlùra wọn kíjà òde lákàbádà náà wọn wípé à mọ́tò ma fi pé anabi ọlọ́mọbẹ láàrin wa anabi musa ẹ̀jẹ̀ á fi ṣe fásitì kìtọ́ kálọ̀ ọba ọlọ́ba musa ìwé anabi ọlọ́m ẹ̀ńtí apá yìí olùdáwà láàlẹ́ wà bí ká mi tọ́ o. wọ́n ní kò burú anabi ọlọ́m ní òun ọba yẹn bẹ lọ́n ojú ẹsẹ̀ tí anabi musa ń bi Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní sọ fún wa pé kí wọ́n lọ rí pa màálù anabi musa sọ fún wa wọ́n ní Allah, anabi ọlọ́run la gbọ́ a fi wá kọ́rọ̀ ìwà bọ̀ èèyàn kú afẹ́ mẹ́ntọ́ pa ó sì á di ká lọ rí pa màálù gbọ́dọ̀ sì jọra wọn àtẹ̀tẹ̀kùnà huzwa ojú ojú ẹ̀yọ́ la fi ń wọ̀ a sì àkọ́rọ́ ẹ̀sìn wà bọ́ a sì gbà pọ́ọ̀nù ìtawà sọ àyẹ̀kọ́ máa mú àṣìyẹ. qala a'udhu billahi an akuna minal jahilin anabi ọlọ́ni ọlọ́ni sọ mi ń bẹ̀ o kí n máa fẹ̀sìn ọlọ́run ọba múyàn sí tó pé ń tọ́ sọ kí n sọ fún yín nù ọlọ́run dákun má jẹ́ o ń bọ̀ pé wọ́n bá padà dé wọ́n ní rúùmù o sọ̀rọ̀ ẹ̀fà alásà sọ pé ṣé ti bẹ̀rẹ̀ ìbéèrè àbí sọ fún innaha baqaratun la faridun kìí ṣe màálù tó ti dàgbà wàlá bikirun kìí sì ṣe màálù kéke awọn bayna dhalik àní méjèèjì ní ọwà kọ̀bọ̀ dàgbà kọ̀bọ̀ kéré sọ fún mi pé ẹlọ́sẹ̀ tọrọ ọba ara yín nù wọ́n tún padà dé wọ́n ní agbọ́ wípé bọ́jú orí èsì rí nù irú àwọ̀ wo ni ọ wà ní abisani kò bí ni ẹ̀jẹ̀ tó bá ń bi ọlọ́ni sọ fún wa wípé wọ́n lọ pa mọ́lútù jẹ́ pé sọ̀fọ́rọ́ fáàkìrì lẹ́wọ̀n ha àwọn rẹ̀ ó pupa fẹsifẹsi fáàkìrì lẹ́wọ̀n ha ọ̀ràn mẹ́ta lọ́rọ̀ wa bá fi bí àwọn tiẹ̀ fáàkìrì lẹ́wọ̀n ha kọ́dà ìran àwọn mi ò gbọdọ̀ wà ń bẹ́ bó ti rí ó kéré tó bó sì rí ọmọ tẹ́sùrù nàbìrín kò sì sẹ́ni tí ó tún wá máa wu àwọn kò gbọ́dọ̀ wọ́ dúdú bó ṣe yẹ lọ tí ó pé ah, ó sì àtọ́ apá bàdàbàdà òsì báyìí kò sì gbọ́dọ̀ jẹ́ pé aláwọ̀ eru rẹ̀ náà tó gbé ẹwà pamọ́ gbogbo ẹ bá ti rí ọmọ ọ hmm, lọ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ gan màlúù ò tó yíya tẹ́ṣà bá àlẹ́ yìí ń tún lè máa jọ màlúù mi kákan tó ọ pé tọ́ bá jẹ́ pé bí ó ṣe rí rèé kápẹ́ àwọn rẹ̀ rẹ̀ níbo láti bá sọ́dọ̀ àgbẹ̀ láti bá ni àbí ọ̀dọ̀ tí kà ń tọ́jú rẹ̀ ọ̀rẹ́ sọ fún wa wípé iná àbákọ̀tún láàdà lólùn tó harufa kéésì ìsèǹtẹ́ fi ń wẹ̀ tí o kú musallamatun láṣìyàtà fi ha ọgbọ́dọ̀ níbi gbogbo tọ́nà wọn bá sọ pé kọ̀kọ̀ jálè ebú lára rẹ̀ téèdé bí àwọ̀ téèdé bí bí ó ṣe rí téèdé bí ọjọ́ orí rẹ̀ ẹ ti rìn lẹ́yìn ọ̀rẹ́ yorùbá ni wà iná insha Allah muhtadun àwọn pàkà àfà ní ìtì ń sọ ní wípé ọlọ́run ó jì á mà torí wà láìpọ̀ apá kan àwọn àfà ní ìtì ń sọ kàn wọn bá ní Israeli ọ̀dà adébẹ̀wọ̀n ìtì ń sọ pé insha Allah muhtadun tọ́lọ́ ń

nígbà tẹ́ ẹ pa ẹnìkan nù yín wàá kọ̀tẹ́ tùmínú nafsan fàdà àrọ́ tùm fi hà tí ọ wá di àríyànjiyàn láàrin ẹ̀ẹ̀mẹ́ ni ọpa ṣé bí n táwọn náà ń sọ ni wípé ẹ lórí pa màálù ẹ sì fi nǹkan kan nà nínú màálù ojú ẹsẹ̀ tí wọ́n fi nǹkan yín nà àbísà fi nà wọ́n fi nà sàárè mu ojú ẹsẹ̀ ọlọ́run jí ẹ nìyí ọba ni lágbájá lọ pa o kó lè bá àjogún mi lọ́ba tó kú padà àáfàá ni ṣé bínú kùrán yìí lè wípé ìbá òkú sọ̀rọ̀ ó ti wà tipẹ́ torí pé ẹ̀mí rẹ̀ ọ̀lọ́ ọ̀bì kankan àríwá náà lọ́wọ́ àwọn làákan rí síbẹ̀ wà ní àfáàs sí ìdálọ́sà gbẹ́lẹ̀ rònú ọ̀sọ̀ wa ń sọ padà wípé èmi ọlọ́run ọba mo díẹ̀ ní padà kí n lè bá a fi hàn yín ẹ̀yin bàní Ísírẹ́lì bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ṣe jí òkú padà la'allakum ta'qilun kẹ́ ẹ lè bá a rí báwọn kẹ́ẹ̀sìlébà akẹ́kọ̀ọ́ ń bẹ àwọn àfáà sọ wípé Allah subhanahu wa ta'ala kò ló zakáwù ń bẹ torí pé laysa kullu dhakiyyin aqilan gbogbo ẹni tí mọ́ zakiyu lọ́dọ̀ lọ́bọ́wá ó ní ẹ̀ńtọ́ lọ ń fún ní suratul faham ìmọ̀tètè ìgbọ́rọ̀ yìí kì ó lè má lọ́pọlọ ìtumọ̀ rẹ̀ pé ó lè má gbà ọmọ tètè gbọ́ nǹkan yé olùmọ́gbọ̀n ṣùgbọ́n kéèyàn ò tètè gbọ́ nǹkan yé kó tún wá gbọ́ tí wọ́n gbà lérò pẹ̀lú nǹkan yé ọlọ́sọ̀sọ̀ wa ni ihun tó jẹ́ ìsí bẹ́ẹ̀ ìdán rẹpùn sí àáfàá tọ̀ntọ́rì òní aṣọ Kùránì kalẹ̀ fún tí ó fi máa bá ní túbà Ọlọ́run tó lẹ́rìí ni fẹ́ni kílẹ̀ rí ó ní Al-Qur'an aṣọ àtúmọ̀ sọ̀rọ̀ ní sọ́dún bákọ̀rọ̀ náà wípé àwọn èèyàn kan bẹ nílùú wọn apákan àfáà sọ wípé wọ́n ń jiyàn nípa pé sọ́rọ̀ lè gbéyàn dìde ọ̀sà wa pa gbogbo wọn ànábì kan wà lọ́nà àwọn ànábì ọlọ́run ó sì àpà wọlé ìgbà yìí ọlọ́run bá ní kò burú màá sì jiyàn padà ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò fẹsẹ̀ múlẹ̀ ẹni tó súnmọ́ jù ẹni tí alásán fi ń bá ní sọ̀rọ̀ pé alámútàrọ̀ ẹ̀dá kọ́jú mi di yára mọ̀mọ́ olúwòfún hadar al wòye sí àlàmárì tá fẹ́ sọ fún yìí àwọn èèyàn kan ni wọ́n ń gbèlú kan ó sọ ọ̀dà pọ̀ lóun fún àní ah, ìdí ẹni wọ́n ń pèlú alifu ni jamu tó lónà nínú jamu apá kan àfa sọ pé eight thousand yẹn apá kan ní eight thousand yẹn ṣùgbọ́n tí èèyàn bá wo bọ́lọ̀ ń ṣe bí wọ́n ní olú wọ́n ju eight thousand lọ àmọ́ adádùn wọn pọ̀ wọ́n wá jáde kú ọ̀n lù heaven and mouth lẹ́yìn ń sá fún kú àṣepẹ́wà báwù lọ́sẹ̀lẹ̀ nílùú wọn àjàkálẹ̀ àrùn wọ́n pẹ́ ah, tí ìrìnbó dúró ń bí èmi ní òkú rán wọ́n sàṣà lọ ẹjẹ́ àlọ́ lómi ṣùgbọ́n láàmà fárọ̀ mi ń kọ́dárì lá tọ́lọ̀ ń bá ní tí ń sèrè kò síbi ìdáfẹ́ sálọ ibi tí wọ́n lọ náà ọlọ́run ní ẹ̀kú wọ́n sì kún bẹ́ẹ̀ súnmọ́ àyẹ̀wò ọ̀sán ní òwò ají padà lórí ìtumọ̀ àwọn àfa àkọ́kọ́ wọ́n ní ànábì lórí ẹ̀ tí wọ́n kúrò wọ́n gbé àdúrà àwọn ilé bá ń jí ọsọ wa ni súnmọ àyàn òun wá jí wọn ìjẹ àtàwọn tí ẹsẹ pé àràbí kan ní kọjá lọ àtẹntí àlọsọ tí ọba ní sọ báwọn súnmọ àyàn níbo lẹnìkan ti wá bá wò kú ìsọ̀rọ̀ na kìlọ̀ jọ máa ọ̀rọ̀ tàdúrà wa súnmọ àyàn ìgbélé ọba wa jí hàn padà láti lè bá a fi hàn wọn wípé ọbùn kẹni ni sẹbíkù ńlẹsà fún ọdà àsìkò yìí sì ti ìtò ìntìmọ̀kọ pẹ́ lò sí jù lọ ìwà pààyàn ẹ̀ẹ́tù wa ló jókù kí ẹ lè mọ̀ pé tásìkò rẹ̀ tó ìní mú lọ́nu yín kìí sí àjàkálẹ̀ àrùn ní pa yín èèyàn lọ́bẹ̀ àfa ìkò rí ibùsà sí mbẹ̀ o àfa ló ń tún lẹ́rìí mi ó ń tún lẹ́rìí mi wọ́n ní inú sọ́nù bá pọ̀ yìí náà ọ̀sán sọ̀rọ̀ ń pa yìí nìkan tí ń kọjá lọ́nlù kan wọ́n ní awùkà lẹ́dí marra ala qaryatin wa hiya khawiyatun ala urushiha alásàlù kọ́ríyà ń bí ìntọ́gbàlẹ̀ ló ní àwọn aráàlú tí wọ́n pọ̀ ó sáwò gbọ́n tí wọ́n mẹ́lẹ̀ rẹ̀ pé áhà ìlú kan làwọn kan jà lógun báyìí ní apá ọ̀rọ̀ rẹ̀ báyìí tá ni ó jà dúró àwọn eléyìí èèyàn wù ká ìmọ̀mọ̀lẹ́ nìyí o fàmátà ń lọ ọlọ́run bá bá gbẹ̀mí tiẹ̀ náà ẹni sì ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ọ̀sọ̀kalẹ̀ òbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ fi ń ṣe ibi tí kẹ́tẹ́kẹ́tẹ́ wà náà ọlọ́run fi pa kẹ́tẹ́kẹ́tẹ́ náà ó sì gbóúnjẹ lọ nígbà wà ló hundred years lórí ìbáwọn arsa wa jí padà ìwà ń bilẹ̀ wípé kamla bift ó ti tó gbòtó ti wà mí wa tó ní pé àárọ̀ ní nǹkan ìṣẹ̀lẹ̀ sí ọ̀sán ni lọ́sàn gbẹ̀mí rẹ̀ báwọn ó wò pé tí ó bá jáàna sóní yóò sì já àárọ̀ ìṣirọ́lẹ̀ yóò múna ó bá àtọ̀yẹ̀wò arsa wa sọ fún mi pé balẹ̀ bift tàbí àtàámi o ti lo ntólé tó ó ti lo ọgọ́rùn ọdún kò ayé ọwá ní kò burú fẹ́ẹ̀fọ́ a ṣe ma méjì fún ọ lámìyà tàṣánà wọ́njẹ rẹ tó gbé lọ ńgbà rí oúnjẹ ọ̀hún ó tún mọ ni ntòun nǹkan mú òun tó ń gbé lọ bí júùsì fandira himarik ọya wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ tó o bi nígbà tí o o ti ba tó ti ra tó keegun ẹ̀ ọlọ́ni wà máa wò ojú rẹ̀ náà láàfin jí kẹ́tẹ́kẹ́tẹ́ ǹjẹ́ ọ̀sán àǹsọ́ fún wípé ọya wà máa pè mí kẹ́tẹ́kẹ́tẹ́ yìí yọ ọdọ̀ ọya máa wo bí a ṣe máa sọ egun jí padà tí ó di tútù gbogbo ẹ̀ máa ń sọ jí. máa wo bí a ṣe máa da ẹran bò tí wọ́n máa wo bá a ṣe máa da awọ bo ẹran àwọn afáàlẹ́ ń tọ́ba wo ayé ìdáadáa ẹ̀rọ náà ń gbọ́dọ̀ bá nípa pé kò sí ìdẹ̀ra kan téèyàn lè wà nú ẹ̀ tọ́lọ́run lè gbà lọ́wọ́ yẹn kò sì sí ìlera kan téèyàn lè wà nú ẹ̀ tọ́lọ́run lè mú yẹn kú lọ́dọ̀ àwọn lọ́rọ́bá wa oríṣi àwọn nǹkan náà ní ń ẹnìkan àdéhùn kan ti kàrí wọ́n ń pè ní Abu Ali ọkùnrin yìí dáadáa a ábídù ni ejò wá wọlé wọn bẹ́jọ sì wọlé wọn ọ wá fẹ́ pa ejò bá sàjẹ́ lọ́wọ́ wọ́n sá wo ejò etí títí lè mú tí ejò rẹ jọ náà ọwọ́ ìyẹn bá ọwọ́ náà ni à ń tọ́jú ọwọ́ kejì rọ ẹsẹ̀ ọ̀tọ̀tọ̀ rọ ẹsẹ̀ rọ ọwọ́ ńgbọ̀ pẹ́ kọ̀bàrí nàmá kò sí kú ọwọ́ àwọn àbá nkè sọdún kan méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje ọwọ́ atọ́ta ìmọ̀ kan ó ní mọ wá wípé ni ìgbà mi bàtẹ́ pé mo ti yó rọ mí ní nǹkan ìgbà tí mo sì jẹ́ àtìsáàlì gbà mí ebi òun tí wọ́n bá sì rọ kò lè gbọ́tó wọ́n sàmà pé mi ó sì lajú lẹ́ra yìí kò sì rí nàmá ń bọ̀ wá pẹ́ ó ní ìgbà mí ìsìrè tún máa fún mi lóúnjẹ tó sì jẹ́ pé bí ikọ́ padà lára mi ti change gbé bí ní bá rí pé tó kó ńgbà tí ò mìíràn tí fún mi gbé bí ń ti ìyàwó wá kan ọ̀rẹ́ mi bóun ní ara àbúrálì oníyàwó òun wá dáhùn wípé à ó ti sóun gan lẹ́yìn sàbìmá iye tí ń fa yudifan kò kú kásí wàláàbí hayé ń fa Yohanes kò sì jàláyè ká tiẹ̀ mọ̀ pé à ń bá nájú ó lọ́rọ̀ ìwà òun dísàlẹ̀ ọkàn ẹni ìwà lòun wà ronú pẹ̀lú tó kù fóun ní táìmù yẹn ìrònú sábà ń pé irú èmọ̀mọ̀lélẹ́ yìí ọ̀dà aṣọ àtàrà tọ́bajẹ́ pòkù tí ń lò láyé méje ń lù báyìí tẹ̀mítẹ̀mí òdodo ṣùgbọ́n kápẹ́ ó ti tán bẹ́ẹ̀ náà ni mọ́fòrán rí ma òòrùn tó ń sọ̀rọ̀ náà ó ní kọ̀pẹ́ ló ń bá rí bẹ́ẹ̀fà bí kan ló bá gbọ́ owó sí ẹ̀ ah, owó tí ò sí bí láti ìjọ yìí ó bá fi ọwọ́ mú ìkejì ìkejì tó múnà kò ní àtúnṣẹ́ ah, òwúrọ̀ kan ní o kèé sòrò méjì o ààrẹ àti bí ọdún mẹ́wàá ó lóun tún gbé ẹsẹ̀ òsì ó tún gbé ah, ẹsẹ̀ ọ̀tún ó ti gbé onígbà pẹ̀lú ń bá gbọ́ sí yahdik tápù kọ̀ǹkọ̀ ah, ó náà pé sóhun wá rí nàbó rí nígbà pé mú ọkùn lòun wá ọwọ́ ó lòun lọ sẹ́nu ọ̀nà ìlẹ̀kùn tó wọ́n sì báyìí ìràwọ̀ lòun rí níta èyí kọ́kọ́ jáde lẹ́nu ọ̀nà wípé subhana man kana qodima li ihsan ah, fún ọlọ́run àtọ́jọ́ wípé kèésì ìsìn ìlànà rẹ bẹ́ẹ̀ lórí mi ẹ̀mí mi ló pin tẹ́lẹ̀ ó ti ń sàánú ti pẹ́ àwọn àfáàní tọ́lọ ń dẹ́wò fẹ́ni ó ń pa wá lówe wípé ìgbà tó bá wòun lè sòkúdà láàyè òun lè sàyẹ̀dòkú kọ̀ọ̀sẹ̀ ń díró bíi ìyàn lọ kí lọ jọmọ tí àfáàfin sẹ́ni ilé tàbí rárá ẹlẹ́kùn àwọn ní àwọn sẹ́nìkan ǹjẹ́ sàǹfẹ́ lọ́rọ̀ pé ọya àfáà ló mú títí gbà olóòtú lẹ́rìí mi wọ́n ní kí lẹ́rìí mi olùsọ́tù bákọ̀rọ̀ náà alasan sọ nípa nabi ibrahim alisatu wasalam abul anbiya athalif baba àwọn anabi gbogbo anabi Ọlọ́run pátá àwọn mẹ́ta náà lọ́lọ́run gbara wọn ṣe gbogbo àwọn anabi wọn anabi adam lẹ́yìn rẹ̀ anabi nuh lẹ́yìn rẹ̀ anabi ibrahim ìlànà àfáàfì máa ń pè ní abul anbiya athalif anabi adam anabi ibrahim sọ fọlọ sọtọ wípé arini kaifa tuhil mauta jọlọ́wọ́ba fi ràn fi jí rí báyìí àwọn afọ wa ní ìbéèrè tánà bí wọ́n yìí ń béèrè irú béèrè wo ni hali hada sual anili imkan awi sual ani kaifiya sí ìbéèrè ń pa pé sóhun sì lè jí ń tọ́ba ti kú ìlànà bí wí ni àbí mo gbà pé o lè jí ń tọ́ba ti kú ṣùgbọ́n bóun ló ń ṣe jíjẹ́ rí gan jíjẹ́ nǹkọ́ ìkejì ni anábìyàn ò jiyàn ṣùgbọ́n wọ́n fẹ́ wo kàyéfì yá pé bóun ló ń ṣe jí òkú padà aláwọ̀ sọ fún yín pé awalam tu'min ebó òsì mọ́ ẹni tí ń ṣe méjì lórí ọ̀rọ̀ ìmìlọ́wọ́ wa qala bala walakin liyatma inna qalbi mo fẹ́ lékún ní ìmánì òní aláṣọ àṣọ pé fàkúndé ọ̀rọ̀ àti àmìlà tọ́yìn ọ̀pọ̀pọ̀ àwọn afáàní ń dáko àwọn yẹn ṣùgbọ́n lọ́wọ́ dáko yìí mẹ́yẹ mẹ́ta mẹ́yẹ mẹ́rin fásirù taqti'an wá gé wọn bó bá ṣe wọ̀ kó o tún gbò yẹ wọn ìran oríṣi ẹ̀yẹ mẹ́rin ó tún yẹ wọn ó gé wọn. thumma dirun ya'tinaka sa'ya wọ́n a máa pe kódà àdínà àwọn àfa tí ní ọ̀sán orí amẹ́rẹ̀ rẹ̀ mi kó mú lọ ó ti gé wọn ó ti pa wọn tó ti gé wọn tó ti tu yẹ wọn ó gẹ́sẹ̀ dàbí gbogbo ẹ̀ ọwọ́ fan ya àpáta àpákan lápáta pata àpákan ní àpáta mẹ́rin náà ni ala kulli hal ọ̀sán ni kò fan sórí ni wọ́n ń pé lápẹ̀rẹ̀ ni òun sọ pé òdìrí bẹ́ẹ̀ o òdìrí iye tiẹ̀ yọ́ mọ̀ kúrò àwọn ẹ̀yẹ́ yòókù yọ́ mọ̀ lẹ̀pọ̀ yẹ́ wọ́n máa rìn bọ̀ yọ́ lọ rèé so mọ́ ìtàn rẹ̀ ìtọ́ so mọ́ apá rẹ̀ tó ti wá na ori mi tí èso rí rẹ̀ sí òkùtù ara wọn jàbọ́ tó àti lórí tí a ń gẹ́ sí ara wọn so mọ́ ó sì ń wò báyìí lójú ayé láìsí ní òkun a ah, ó ní Allah subhanahu wa ta'ala mo mọ̀ pé ìmọ̀ ń lọ̀rọ̀ rẹ o àwọn wàá fẹ́ parí ayé àwọn ọwọ́ ni bẹ́ẹ̀ sì lòun ọlọ́run ọba azizun lòun hakimun ọba alágbára lòun ọba tí máa gbé nǹkan kàbí ọyẹ ńlòun ohun èyí ṣe nǹkan kẹ́ni kó kó o sí àṣìbà àwọn afáàní ọ̀pọ̀ nù àyàtọ̀ Kùránì máa fi ọkọ̀ méjèèjì parí ẹ̀ wọ́n ló ní ìtumọ̀ ìtumọ̀ ẹ̀ ní pé Allah subhanahu ta'ala òun nìkan ni ọba tábùkù sí fún tẹ́ ẹ bá wá wẹ ntọ́pọ̀ tó nàbí adama ìkọ́ máa nù wọ́n nínú méjèèjì wọn tẹ́ ẹ bá rẹ ntọ́lágbára kò ì sábà torí agbára ni ọmọ àtàjẹ kò ní bá wọn ni alágbára mọ́mẹ́rò tí èsì se ẹ̀ ń bá sì gbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa fara àánú kú ni kò ní lágbára ọgbọ́n ọgbọ́n bẹ́ẹ̀ tó tọ́ ṣùgbọ́n tí ó gbé ọgbọ́n jáde tí ìmọ̀ pọ̀ gbọ́n ìlágbára ọlọ́wà ní fún ọ̀sọ̀ wa máa ń lo méjèèjì pọ̀ pé tọ́lọ́ wá fẹ́ parí iṣẹ́ fún yàn yóò jẹ́ ọ̀lágbára yóò wà jẹ́ ọgbọ́n yóò máa gbà mọ́ra subhanahu wa ta'ala ala kulli ǹjẹ́ ọ̀rọ̀ tí ọlọ́sọ̀ fún ànàbí Ibrahim yìí òdèrè ǹjẹ́ agbára ànàbí Ibrahim ni òdèrè yìí fi ń bọ̀ ti fi ń jẹ́ òdèrè adabawo ìjábọ̀ ànábì Ibrahim ni afa àtọ́síwájú ó ní àyà kẹtẹ mẹnu sọ́tọ̀ náà eléyìí lọ́wọ́ ajé àmọ́ wípé ìtukùtù pọ̀ nù tẹ́ni yìí ń tu kí ni àyà náà wọ́n sì bẹ́ẹ̀ sàṣọ wípé wàláwó ànàna nàzẹ́lìnà wàláwó ànàna nàzẹ́lìnà ilayhi al-malaikata wa kalama al-mauta wa hashara lahum kulla shay'in qubla ma kana ń tọ́jú ẹ̀rí tó bá jẹ́ wípé àwọn ọlọ́run ọba gan bí wọ́n ṣe ń wí wípé àwọn ò ní gbà àwọn ànábì wa gbọ́ àfi ká sọmọlẹ̀ ká láti sánmà kọ́ máa wá tẹ̀lé àwọn ànábì bọ̀ tí mọ̀lẹ̀ tẹ́lẹ̀ bá ti gbà ọlọ́run ní tí ẹ máa ṣe ni mọ̀lẹ̀ ọmọ sọ pé bẹ́ẹ̀ rí ṣe ẹ̀ sáré pé mi ọ̀jà ara lẹ̀ òótọ́ ni o eléyìí ọjọ́ wàkẹ̀lẹ́mọ̀ ní mọ́ta kódà ẹn tó ti kúnnú fámílì ẹni kọ̀ọ̀kan bá a jí padà pé áà ẹ má bàtà bá ìkú o ọmọ ìsí o ẹ̀rẹ́bẹ́ ni wọ́n jọra ní kìí ṣe báàbí ẹ̀rí ẹ̀kẹ́ ní báàbí ọ̀kọ́lá bóyá yí fa nǹkan sí lẹ́ẹ̀kẹ́ nínú wọ́n wà nǹkan wí ọlọ́run ní kí ló wàhásánà àríyìn kúlàṣẹ́yìn kúbùlà apá kan kíbalà kúbùlà méjèèjì náà ni ìwáyà wa ń bẹ ìtumọ̀ wọn sì jẹ́ nǹkan kan náà àwọn kan tún ní ìtumọ̀ gbogbo tó ti lọ tipẹ́tipẹ́ tá a wá ń jí wọn padà o àtàbíyàn ni o àtẹ̀rẹ́kọ́ ni o kí wọ́n wá lè máa wo àwọn èèyàn kọ̀ọ̀kan káwọn ti ń bẹ láwùyẹ̀ wọ́n wá rè wọ́n rí yẹn ká sọ pé kúbùlà mí náà mọ̀ áyá náà walimukọbala wọn lè pàdé wọn báyìí wọn lè bá sọ̀rọ̀ tàbí kúbùlà ẹ jẹ kìbálán jẹyìnlá bá níjọ níjọ kí wọ́n máa pé à àwọn tá a débà ilé ìsìn àwọn àjọ ànábì ní òwúrè ọ̀rọ̀ òyìnbí o ẹgbọ́n náà ní yìí fún yìí o àwọn tó lọ gbogbo wọn lọ ń àwọn àjọ ànábì ló tún dé sọ́ra yín o ẹ má lu o ọ̀nà àtúnlọ ọlọ́run ní tá a bá tún lè ṣe bá ń fún wa ni ma kanu li yu'minu illa yasha Allah ẹn tí n bá fi ọmọ náà ọmọ <laughs> wà ló fi jẹ́ wípé kò sí ìsinmi fi mú mẹ́ni àgbàtì àbá tó ní ọ̀tá o wọ́n wá níbo lọ́tán lé ọ̀tán lórí ìyọ̀nù ọlọ́run níbo lọ́tán sí o ọ̀tán sórí ìyọ̀nù Allah subhanahu wa ta'ala ó pé orin nu fún yàn ọwọ́ àlìjẹ́nà ó pé orin nu kò wá sí ìsinmi àfi téèyàn bá tó tán sórí ìyọ̀nù rẹ̀ tí ó sì lu padì rẹ̀ ẹ kí ló fi jọ ìbò kùsọ̀rọ̀ délé yìí ìdán afáwa ni tó jẹ́ pé ẹ gba gbogbo ẹ̀rí táwọn kó wá náà lùkúrá ni àwọn ẹlẹ́rìí náà Tawrat ẹ̀sìn yòó náà ambasi wọ́n ní tipẹ́tipẹ́ kánà fi zamani al-qadim malikun fi bani israel yukọ́ lahu somuil samuel nàfẹ́rù bí ó sì pè lọ́wọ́ náà sọ́ọ̀dì mímu yọ̀wọ̀ àgbà hamza àwọn ọkùnrin níbrọ̀ yàwó wà lẹ́yìn rẹ̀ láàmú ọ̀tẹ̀lẹ̀ samuel samuel ìlú okùn ẹni nínú bani israel alágbára ni ọba ńlá ni ọba wọn jagunlé àfikún wíìnì nígbà ọ̀pákúdà tọ́lùtù wa bọ́rẹ̀ bí afáṣe ń gbàrí wáyà wa nù nígbà tọ́lùtù bọ́rẹ̀ àkọ́kọ́ ọsẹ́ tọ́kọ́kọ́ mú ṣe ẹ máa gbọ́n tí afẹ́ ìfi ń sẹ̀ o àkọ́kọ́ ọsẹ́ torípẹ́tẹ́ máa ń tún pariwo pé mẹ́rin ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí ni jẹ́ níwùtì nǹkan bóòlù á sì ṣé sùn ọ̀mẹ́rì wá ní wọ́n mi lè forí balẹ̀ fún because ọ̀dá nínú náà ọ̀dá ń bí àgàtà ó náà sá ọ̀mẹ́rì wá sẹ́ẹ̀rì rẹ nu nàám wọ́n ní kí ló tó fi lọ rè jí owó ọmọ òrukàn wọ́n ní sọ ọlọ́run náà mọ̀ pé nkùkú náà ebi mo lọ fi dá sọ sókó lọ́rùn ni òpó lè bù mí ọmọ òrukàn lè bù mí ṣé ẹ̀rí gidi ojú ọmọ òrukàn ọlọ́fi dá aṣọ

àwọn alágbára òkùnkùn náà ni onígbà pàwọ́tá ní àwọn ará Palestine ní ọba kóra àwọn jọ pé à ń bọ̀ wá jàǹbá ní sọ́yìn lógun ológun ìní agbára nígbàtí tọ̀lú tùrí wọn lọ́wọ́ kẹ́pẹ́ à ah! mélòó náà tí mo kọ́ yìí ẹ̀rọ tó bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ rọrùn eléyìí fàdá Allah ní ń bẹ̀ lọ́n pé ọlọ́run kí ni kí n ṣe fọ̀nà mọ́mí ṣé kí n fẹ́sì wọn ẹ̀ka àbọ̀ àbí ọgbọ́n ọ̀rọ̀ bẹ́ẹ̀ dá ọlọ́run ọ̀bàdà ló torí pé ó ti sẹ̀ kí lẹ́sẹ̀ tó sẹ̀ ọ̀pọ̀ àwọn aláwọ̀ àtàwòrán o gbọ́ pẹ́ onígbàtọ̀ náà pín máa lọ́ba ní hibafuli animura àti ntẹ̀tẹ̀sìn olùbíjìnnì ẹ̀dá kò sí òsì mọ́ àwọn obìnrin tọ́já jẹ́ tọ́lá mbàlìjà nù sọ̀rọ̀ wọ́n ní àárì náà ṣùgbọ́n ó kàn mọ́ wà lálọ́ ni jámẹ̀ ẹ̀sàmì wọn wọ́n sápadà àjẹ́ obìnrin ẹ̀rí obì àjẹ́ tó lè bá àwọn àjẹ̀nù sọ̀rọ̀ onígbọ̀ pẹ́ lóbìnrin bá bẹ̀rẹ̀ nígbà tí ó bá àwọn àjẹ̀nù sọ̀rọ̀ pé kì í sẹ́jẹ̀ nǹkan lọ́ba ń bá sọ̀rọ̀ o torí kíni mo fẹ́ kí àwọn àjẹ̀nù yìí kí wọ́n lọ rè bá ń jí sọ̀mù ìlú kí n bí kíni solution ńgbọ́n ọ̀dà ló mà láhàwùlà wàlàkùtà làbílà nígbà òsì sáà lóbìnrin bá ń bá pé àwọn tí ó bá pè ń gbọ̀ ya lóbìnrin bá ní náà ẹran o rà ń ta lórí wọn ó ní ìnírọ̀ àìtú shaykhan mahiban kamithili malaikati rabbi mustamilan bi burmusin kí lọ́wọ́ ń pè burmus ó ní ọ̀kẹ́ tí ń wò báyìí wọ́n sì máa ń yọ fẹ́ẹ̀bù látàrẹ burmus wọ́n ní tabarnasa àásọ̀túnmọ̀ rẹ̀ nísìn ó ní ọ̀kẹ́ tí ń wò báyìí mo kàn rí àgbàlagbà kàtí pé gbogbo wọn rẹ̀ ti funfun kọ́dà béèyàn bá ń rí ẹ̀rù ọba àyàn bí mẹ̀lẹ́ká lọ fẹ́ rí ìwà ń tọ́ mi bọ́ báyìí ń tọ́ mi bọ́ báyìí hàn ah, jàrútù ní Samuel lórí wọn wọ́n ṣe ó ní bí burúnus mọ̀ṣítẹ́mìlà bí burúnus àsọtọ́wọ́ ọ̀rọ̀ burúnus lọ́dọ̀ lárúbáwá ni kúlù sáwọ́ bí arọ́sùn mọ̀lítẹ́sìkún bìhì gbogbo aṣọ tí wọ́n bá ti ṣe fìlà sẹ́yìn rẹ̀ báyìí tẹ́ pé èèyàn kà sí borí òun lè ń pè ní brunus ṣe pé ní tó bá sábà ṣe mo ì sábà rojú rẹ̀ ó wá rí gbogbo yín wòlé báyìí ó ní ìyàgò ojú ń bá sọ̀rọ̀ kó tó bá sọ̀rọ̀ ó ní ẹ̀mí ẹ̀ ń bá ń da lóhùn wípé ya Jalud ya Talud limada arja'tani wa ahyaytani kí ló dá ń padà sí tó jí ń síná mi ń gbádùn bí Muhammed kẹ ah, ló lọ bá ní dákun lamma dọ́kọ́t bí yàrá arúgbó min muharabati bani min muharabati falastiniyin nígbà tí ilẹ̀ fún mi àwọn israeli ah, ah, àwọn falastini fẹ́ bani jà yìí àwọn israeli ò ti yẹ̀ tó ọ̀gá wọ́n pa wá tán kọ́dà wàzàwálì ìnáyàtì láyà á ní mo sì rí bọ́lá ń bí sí kúrò ọ̀rọ̀ mi ṣe ń gbọ́rọ̀ kí ọkọ yìí nǹkan sọ pé ló fi ń túkúra ní ọlọ́run ṣe mọ̀ pé ọ̀ràn tá a dá ní ìsìn náà ẹnìkan náà lè dìde wà wọ́n ní Toronto ilé ti gba PhD yóò sì máa bóun sọ̀rọ̀ ẹ̀sìn ọwọ́ ni tàbí wà níwáyé lọ́lọ́ fún ọwọ́ akẹ́rìwá ní Kùránì kí ọ máa sọ léèbù yọmọ sọ ní kankan ẹ̀rọ kan yóò sì kiri ẹlẹ́sẹ̀ yọmọ tọ́ka sí jàwáyéwu tafasir wípé ṣéwù báyìí sọ ṣé ṣéwù ní ẹsọ gbọ́dọ̀ àlífù sọ lótú àbí ànábì tí wọ́n sọ fún lótú ni ṣe wá sọ̀tọ̀ sọ̀tọ̀ báyìí fasajara báyìí na yàrá yìí tọ̀lúùtù wá forí balẹ̀ níwájú ọkùnrin ìwà ń pè gbàmí gbàmí bóun mo sì fẹ́ làbáyìí kọ́dà ìntọ́ba wíná lọ́nà àṣẹ rẹ̀ làṣẹ. àwọn ilé ìbáyìí wà ní tọ̀rọ̀tì tẹ́ ẹ̀ bá ti kùránì O fi tọ̀rọ̀tì jẹ́rì. àwọn àfa wa ni ọ̀rọ̀ tí àfa ìwí lillahi alhamd ojú ẹsẹ̀ náà la rí wípé kò sí ọ̀rọ̀ lọ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn yìí nǹkan kan bá wọn sọ̀rọ̀ bákan náà ṣé gbogbo ìgbà ni nǹkan bá wọn sọ̀rọ̀ ibi táàtì wá bẹ̀rẹ̀ kútúbà níjọ́ mẹ́jọ rẹ̀ tí nǹkan bàbá wọn sọ̀rọ̀ kí ni wọ́n máa sọ in ti ń bá wọn sọ̀rọ̀ kí ni nǹkan náà ṣùgbọ́n àṣírí in ti ń bá wọn sọ̀rọ̀ òun náà ni kọ̀rí inú ẹnì kọ̀ọ̀kan wa náà ló ní mínàlì jí ní kí wá lójúṣe kọ̀rí inú téèyàn bá kú ṣé máa bá wa kú ni tí ọ̀bà bá wa kú ń bo ni ọ wà níbo ni máa ń sin èèyàn dé tí ì padà lẹ́yìn rẹ̀ àṣàrà ìlú rí ẹ̀ bákan náà afisam sọ̀rọ̀ kan fún wa ọ̀rọ̀ yìí ńlá fẹ́ fi kó wẹ̀lẹ̀ tá a fi ní kóónù àní máa sáfù ìtọ́jọ́ ràn tá a fi wá sọ pé òtó rí bẹ́ẹ̀ ó ní kánà fi bani israel muhaddathuna kathirun kama jaa fi sahih bal fi sahihayn wa fi ghayrihima àwọn tí ọlọ́run máa bá sọ̀rọ̀ pọ̀ wíì sáà bí o ṣùgbọ́n wọ́n máa ń rìn mí sí ọlọ́run wọ́n pọ̀ náà bani israel ṣé bẹnu ọmọ yìí ọ̀nà wọ́n ni wọ́n ma bàbá sọ̀rọ̀ bóò ní ẹsẹ̀ rí kí làwọn èèyàn ọ̀hún a ní jẹ́ kí wọ́n dàrú máa lọ àti sọ̀rọ̀ ń jẹjọ wípé rọ̀wáníyà rọ̀wáníyà tí àwọn wíwùn àyìnmákéwù ni rọ̀wáníyù rọ̀háníyù ìní ìníníkéwù kò sì sí ẹ̀dá kan tó lọ ń dá tí ń jẹ́ kí ni rọ̀háníyù àwọn kan ní afẹ́ sọ̀rọ̀ àwọn dẹ̀bẹ́ kọ́dà àwọn àfáà sọ̀rọ̀ pọ̀ lórí wọn kọ́dà ń bẹ́nu wọn mi tẹ̀ kọ́ gbọ́ ayé àkùránì lọ́fọ́rí mẹ́lẹ̀ lọ́ba sì gbàgbẹ́ kù lọ́nà ìfẹ́sẹ̀ ìṣèrò bí olóbe ló sì gún rẹ̀ àwọn tó ṣe ń bẹ́ntò tọ́ ó sì gún rẹ̀ lọ́bẹ̀ lójú ọyọ ojú méjèèjì bọ̀ọ́lẹ̀ tí tí tí yìí jáde láyé ìwé ìgbó òkú wà mí níwájú ọlọ́run àwọn àfáà ní bo ní ẹ ti rẹ́rì ẹ lọ́dún ànábì sàlá sàlám níbo ta ni sálàfù wọn ooo lórí rẹ̀ ìdán bóun ò sẹ́ni lu máa lọ àwọn àyànjú ẹ̀ tẹ̀tẹ̀kẹ́nà tẹ̀tẹ̀kẹ́nà bíi àwọn onímọ̀ níjọ́ mẹ́jọ ibi láti wá rí àṣírí tí ń báwọn èèyàn sọ̀rọ̀ kódà kọ́nfẹ́ǹsì tó lágbára jù tí ń ṣe lágbàáyé lórí ọ̀rọ̀ yìí tó sì níye tí ń gbé kalẹ̀ tí wọn ọ̀rẹ́ nìkankan tí ó gbẹ̀bùn níbo ni a ṣe níbo ni a ti ṣe àwọn òní àjọṣe bákan náà mọ̀sá ní ìjẹjọ ṣùgbọ́n róòdù bẹ́ẹ̀ lẹ́nu àákú papọ̀ inshallah rahman tí a bá ti gbẹ̀mí níjọ́ mẹ́jọ bí ẹnu rahman pé ẹnìkan bẹ́ẹ̀ ń bàdẹ̀ tí máa sọ pé òun máa bá wọn gbókù sọ̀rọ̀ bí alágbègbà náà ni o ó ti ṣe fẹ́ nìkan àwa fẹ́ já irọ́ tí ń bẹ fẹ́ni náà àti irọ́ tí wọ́n fi tàn àtòdòbi tí máa ń mú a lọ àti bò odòbi tí máa ń mú a lọ ọlọ́run dákun ṣàánú wa o ṣàánú wa o méjì àṣìṣe o torí ẹ̀dá wa kò mú wa lálọ́ ibi tá à ń lo òdìrán rárá ẹ bẹ́sù ṣe ya ọ̀nà síwájú wa láì máa ọ̀nà. rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ tọ́wọ́ ajẹ́ wípé èyí tó ń kálukú wá ń tọ̀ ń bẹ́ẹ̀ ọwọ́ akú ẹni tí yóò dùn déédéé asarakun àtẹ̀mí àtẹ̀yìn masa àmúwa dúró déédéé o mẹ́jẹ kí ṣàìtọ́n mẹ́jẹ ọjẹ́ wálé rẹ̀ o wọ́n àjà kan sọ̀rọ̀ o la hawla lana wala quwwata illa billahi al-azim. alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal-ard wa ja'ala adh-dhulumati wan-nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun. وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى الذين مضوا قبلنا وكذلك أمرنا بذلك في كتاب العزيز قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله وقد أحدثوا بدعة عظيمة فدين الله سبحانه وتعالى بريء منها ألا وهي تحذير الأرواح أنشئت في أمريكا وأنشئت في لندن لكن مع هذا قد رد على هذا الأمر علماء الدين بما صح عن رسول الله صلى الله عليه وسلم فإنهم ما زالوا على محجة بيضاء التي تركنا عليه صاحب النبوة وصاحب الشريعة صلوات الله وسلامه عليه عباد الله واعلموا أن كل نفس ذائقة الموت فإذا فارقت الروح الجسد تحبس عند ربي ثم توبت إلى الأرض فإن كانت صالحة تنعم في قبرها وإن كانت غير ذلك تعذب في قبرها هذا الذي صح عن رسول الله صلى الله عليه وسلم لا محيد عنه لكن رأينا من من الذين ينتسبون إلى هذا الدين من اندفع اندفاعا عظيما وتحمس تحمسا شديدا لإثبات النشور ولإثبات البعثة بعد الممات لكنهم أخطأوا في زعمهم واحتجوا بآيات كثيرة من كتاب ربنا سبحانه وتعالى حرفوها وعولوها عن غير مراد الشارع ومن أمثال هذا الشيء طنطاوي جوهري في كتابه جواهر التفسير فإنه قد حرف وأول وغير كثيرا من معاني آيات الواردة في بعض معجزات الله سبحانه وتعالى المثبتة في كتاب العزيز احتج بقصة قتيل قوم نبي الله موسى من حيث أمرهم ربهم سبحانه وتعالى بذبح بقرة وتشددوا على أنفسهم فشدد عليهم إلى أن أمرهم الرحمن سبحانه وتعالى بضرب قبر هذا الميت ببعض هذه البقرة فأحيى الله سبحانه وتعالى هذا القتيل ثم ارتفع الإشكال وفصل الله سبحانه وتعالى بينهم وعرفوا قاتله ثم أماته ربه سبحانه وتعالى مرة أخرى ومن هنا قال للعلم أين الدليل لهذا الشيء في تحضير الأموات بأن نبي الله موسى كلم روح هذا الرجل ثم أحياه بنفسه وإنما أثبت الله سبحانه وتعالى عند آخر هذه القصة بأنه فعل هذا ليريهم من آياته ولعلهم يعقلون كذلك استدل بقصة أهل قرية خرجوا فرارا من الموت عندما نزل بقريتهم وباء فقط فأماتهم ربهم سبحانه وتعالى وهم ألوف كانوا يحذرون الموت ثم أماتهم ربهم سبحانه وتعالى ثم أحياهم والذين ذهبوا إلى أن نبيا من الأنبياء مر بهذه القرية ثم تعجب عندما رآهم ورأى جثثهم تعجب كيف يحيي الله سبحانه وتعالى هذه لكن هذه قصة غير ثابتة والذي أشعرنا ربنا سبحانه وتعالى في كتابه أن هذا وراء وباء أصاب أهل هذه القرية عباد الله وأين الدليل لهذا الرجل من هذه الآية كذلك استدل على إثبات تعديل الأرواح بقصة رجل صالح يمر بقرية وجدهم وجد هذه القرية خاوية أن آلهة لكن ربنا سبحانه وتعالى بدأ نزل عن حماره وجعل طعامه وشربه بجنبه أماته الله لمئة سنة فلما أحياه سأله ربه سبحانه وتعالى كم لبثت تعجب هذا الرجل فقال كأني نمت أمس ثم قمت اليوم ثم قال ربنا سبحانه وتعالى له بل لبثت مئة عام لنريك من آياتنا فهذا عين اليقين فانظر إلى طعامك وشرابك لم يتسنى فهذا الرجل لم يزداد يقينا بهذا حتى ارى الله سبحانه وتعالى حماره كيف يركب الله سبحانه وتعالى عدوا من أعضائها وبعضا من أبعاده شيئا فشيئا حتى صار حمارا وقام من حينه ثم صرخ تعجب هذا الرجل فقال إني أعلم وفي رواية قال لا أعلم أن الله على كل شيء قدير بالأمر فتعجب هذا الرجل وعالم أن الله سبحانه وتعالى على كل شيء قدير بارك الله لكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما في من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الغفور الرحيم الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسما كثيرا عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم عباد الله كل من استدل بشيء من آيات الله سبحانه وتعالى على غير فهم رسول الله صلى الله عليه وسلم مهما كان فكلامه مر مردود عليه وقوله محجود وتعليله عليل عباد الله واعلم أن هذا الرجل أيضا احتج بقول الله سبحانه وتعالى في قصة نبيه إبراهيم الذي يسأل ربه سؤال كيفية كيفية إحياء الموتى لا سؤال إمكان إحياء الموتى لله سبحانه وتعالى تعجب من هذا حتى أراه ربه سبحانه وتعالى بأن يأخذ أربات من الطير ثم يقطعهن تقطيعا ويجعل جزءا من كل هذه الطيور على جبل ثم يدعهن يأتي سعيا أي سعيا وطيرا هكذا تعجب نبي الله إبراهيم وازداد بهذا يقينا بعد يقين عباد الله الذي استدل به هذا الشيء قال أهل العلم لم نرى فيه استدلالا على رأيه ثم استدل بقول الله سبحانه وتعالى في سورة الأعراف في سورة الأنعام أعوذ بالله من الشيطان الرجيم ولو أننا نزلنا إليهم الملائكة وكلمنا الموت ولو أننا نزل إليه الملائكة وكرم الموتى وحشرنا إليهم كل شيء من قبل ما كان اليوم إلا أن يشاء الله إلى آخر هذه الآية فاستدل بأن هذا إثبات من القرآن على تحذير الأموات وتكليم الموتى أو تكليم الموتى إيانا كل هذا مردود عليه ثم احتج بقصة باطلة رديئة مكذوبة من توراة ثم أثبت وراء هذه القصة تحذير الأموات عباد الله لكن الذي ثبت عن رسول الله صلى الله عليه وسلم أنه ما من أحد منا إلا ولو قرين من الجن لا يفارقه حينا بعد حين ولا في وقت معين بل يلازمه ملازمة الرجل لظله ما من أحد إلا ولو هذا القرين القرين مع شخصية هذا القرين وما عمله وما شغله ومتى يفارق الإنسان بيوم من الرحمن حول هذا سندندن إن شاء الله تعالى في الخطبة القادمة إن كان في بقية نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسماء والمسلمين اللهم أعز لسماء والمسلمين اللهم أعز لسماء والمسلمين ودمر أعداء الدين اللهم دمر أعداء أعداء الدين اللهم من أراد بنا وبديننا وب وبنسائنا وأولادنا وأعراضنا بسوء اللهم ربنا أعرض للفتن واجعل كده في نحري واجعل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا خذ زمام هذه الدولة لعبادك المؤمنين اللهم خذ زمام هذه الدولة لعبادك المؤمنين اللهم من أراد بهذا الدين سوءا من كفرة اليهود والنصارى الذين يقتلون أولياءك ويصدون عن سبيلك اللهم ربنا عليك بهم أجمعين فإنهم لا يجيزونك اللهم ربنا واحد صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا ربنا إليك ردا جميلا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله واعلموا أن ربكم سبحانه وتسامى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولات السيئة الثابتة من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا